ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأرسلكم ونفسي يوم الله عز وجل قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله صناعة التخفيف لعدم المصيبة تتم بكلمات إيمانية مؤثرة وبخطوات العملية الموفقة ومن هذه الكلمات الحمد لله على كل حال الدين باق والمصيبة تزول قد حدث أكثر من هذا ثم زال ومن هذه الكلمات عباد الله لفظ وحدي أسلوب قرآني يدلل به الله سبحانه وتعالى والهدى قال الله تعالى ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوتوا حتى أتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين ومن هذه الكلمات عباد الله الحزن لا يغير من الواقع شيئا قال الله تعالى إلا تنصروا فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وعذب الذين كفروا وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا ومن هذه الكلمات عباد الله إن ربي معي قال الله تعالى فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدي بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم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 dúpẹ́ fún ọmọ ọ̀rọ̀ subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá tí ó ti wá ní mùsùlùmí àpàdà tí ó ti máa ń bẹ́ẹ̀ dá níbi ìsìlá sílẹ̀ yọlọ́ọ̀bá tí ó sá lórí ọmọ kó nílẹ̀ àtọ̀rọ̀ ìgbẹ́lẹ̀ fún ọmọ Muhammad sallallahu alaihi wa sallam àti fún àwọn ará lẹ́rìí àti àwọn sàhábà rẹ̀ mọ́bàlùyà àti gbogbo àwọn àti abátúntẹ̀lé ojú ọ̀nà àwọn àti ọlọ́gbọ̀n ìyá òkúta. Ṣé ìdí ẹ̀mí kọ̀ tọ́ba tẹ̀lẹ̀ sí ẹ̀dá ọgbẹ́ kan ni èyí máa ń lapa púpọ̀ lórí ẹ̀mí tó jẹ́ sí pé fíìn rẹ̀ ẹ̀ ń tí ọba tẹ̀lẹ̀ sí oníkaní ọba ọlágbára oòrùn ní ju ọbẹ̀ ìtàkùn lọ. ṣùgbọ́n ẹgbẹ́ bí ó ti yá sí ọgbẹ́ ara tọ́ba tẹ̀lé téèyàn kẹsì lọ. ìlú ní àwọn ọ̀sẹ̀ téèyàn lè lò ìtọ́jà sí pé yóò ṣe wúyẹ́. bẹ́ẹ̀ náà ni èyí ẹ̀mí pọ̀ àwọn kan wà téèyàn máa ń lò bí ó wù. lọ́jà sí náà láì sí èmi sí. èèyàn bá lò ó nígbà tí wọ́n bá yẹn nínú jẹ́ èsì wọn ròyìn bí ètò nínú ẹ̀sìn yìí ni ó kó ọ̀nà òkèèrè lòdì. Àkọ́kọ́ nígbà tí ga bá rí ìgbàsẹ́ mi kọ̀ lọ́ba tẹ̀lé. Wọ́n ti alhamdulilayi ala sunna nabi wa muhammad sallallahu alaihi wa sallam tí a nabi bá rí ga sí inú rẹ̀ sọ̀rọ̀ sí ó bí ma ìlẹ́nu wà ọ̀rọ̀ yóò fi alhamdulillah bẹ́ẹ̀ ìyàwó àìsà orí ọ̀pọ̀ àwọn àṣà ẹ̀yọ sọ. Tùmọ́tò wá sí pé nǹkan tí ẹ̀mí kọ̀ ní النبي صلى الله عليه وسلم يقول العبد لله على كل حال يبي في يولي يولي lẹ́yìn tí ó máa fi rí ẹyìn mọ́ náà tí ò ní ní ẹyìn kó lọ́dọ̀ náà gbogbo olùkọ́ nígbà tí wọ́n rí ní wa. ẹni wá ní ló ti bí nǹkan tẹ́ tó yẹ kó tó tó ọlọ́wọ́ sì fi ìdùnnú ọkùnkùn ọ̀pẹ ọ̀yá. kódà àwọn tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n máa ti mà pé yóò gbọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ tí oníkàlùkù ń bá nínú ẹgbẹ́ sọmọ́ ṣùgbọ́n lóun ẹ̀mí rẹ̀ ọ̀nà ọ̀ma yóò yí sí bá mi ọjọ́ ti pé olùkà náà ni ó lè sọ. وهي تعيد نقرا قوله الحمد لله على كل حال nara gbólóhùn tí ó padàdà kéèyàn sọ jáde tí máa ń fi ọkàn sọ ní ilé àdínú bá ṣe wọ́n ní wọ́n sí pẹ́tọ́ lọ́sọ̀ ọ̀tẹ̀lẹ̀ ìlú bàjẹ́ ń tò lọ ìyẹn sí ọ̀kọ́ ọ̀sẹ̀lẹ̀ táwọn bí náà bẹ̀ tẹ́lẹ̀ ìdàkúlẹ̀ tẹ́lẹ̀ sọ̀rọ̀ ẹ̀kọ́ tẹ́lẹ̀ sọ̀rọ̀ ìsọ̀nà ọ̀rọ̀ ṣùgbọ́n wọ̀ sáàlẹ̀ kódà tí wọ́n ti ń yẹtulé ti ṣùgbọ́n omi wọlé náà ṣùgbọ́n kọ̀ fẹ́ sí lọ. nítorí wọlé yìí ọpẹ́ ọyá àti ọlọ́run yọ padà kúrò. Òṣèré ìdílé máa ń rọ̀ pé sọ òbí ìgbà tó lé títí ìbẹ̀rù gbogbo inú bàjẹ́ tí máa yóò jọ náà wọ sàkárà wọ sáàlẹ̀ ọlọ́run máa yóò sọ ìbànújẹ́ yẹn yóò sọ ní ìdájọ́ wípé yóò tó dúró padà ọ̀gbìn ọ̀gbìn. Lára ẹni wípé ètò ìṣẹ̀lẹ̀ yìí yálà ìṣirò ẹni yẹn àbí sẹ́lẹ̀ òní èyí tó tó lè ti lọ sẹ̀lẹ̀ táwọn ẹ̀dẹ́ yẹn ṣùgbọ́n tó lè fi ọmọ ọmọ ti fi yẹn padà òfin dàgbà ọ̀rọ̀ kò tí èyí tó sẹ̀lẹ̀ síbi òní tó ká ọmọ ọmọ dàgbà láti yí padà sí ìdájọ́ ilé máa padà máa lọ́lé lórí pẹ̀lú ìgbàgbọ́ ní ìkọjáde láti inú ọkàn wá ìmọ̀sí ọkàn tó báyìí àbájáde mùsùlùmí àbájáde gẹ́gẹ́ àtijọ́ tẹ̀lé padà sí àtọ̀ ìrìnà. eléyìí lára ń jọ náà lọ ṣùgbọ́n àtọ̀dá lẹ́yìn tí máa tó fọmọ àtẹ́bí rẹ̀ ní. gbogbo àdàmọ̀ yìí pé àwọn àtẹ́bí ọlọ́run òní ń tó ní àjọyọ̀ Muhammad sallallahu alaihi wasallam lọ́pọ̀ ìsọ nínú àkàdé ìlú ìgbé ẹni kan bá rí àdánwò kan ó fi lè lòun ó fi àdánwò yẹn pọ̀ kí àdánwò lọ bẹ̀rẹ̀ só àdánwò wo ni ọbẹ̀ bọ́ ọmọ àtẹ̀lé ayé tí ò ní bá àwọn àtẹ̀lé ọ̀dọ́ ọ̀nà ọba àlẹ́bí ọ̀nà ọba kọ̀ọ̀kan lórí ẹ̀mí pẹ̀lú fún wọn lápò ìdíwé àwọn ànábì tó ti wáyé wa pé ànábì báyìí ó bẹ̀rẹ̀ sí ànábì báyìí nǹkan báyìí bẹ̀rẹ̀ sí ṣùgbọ́n nígbẹ̀yìn lẹ́yìn àtìlọ́wọ́ àtìlẹ́ ànábì wọn máa ń bẹ̀rẹ̀ lọ́wọ́ àti òṣèlú orí àwọn ilé òfin àwọn ànábì ọlọ́run ìyẹn pàtẹ́jà sí pé gbogbo àwọn ìjà tó tẹ̀lé sáwọn ànábì ọlọ́run nígbà kọ́ọ̀dù ṣé ọjà tó ṣe máa ń ṣẹlẹ̀ sí ẹ̀rí lórí sí ẹ̀rí òbí àtúnṣúra àti tí ọlọ́run bá bá wọ ojú ẹni ọlọ́run bá máa ń sọ fún àti ìtọ́wọ̀ àìsàn ìwé ìṣe ẹni àkọ́kọ́ ní ọ̀sẹ̀ ìṣẹ́ ó ti ṣẹlẹ̀ báwọn kan tí wọ́n ti rẹ̀ nínú àwọn àtẹ́lẹ́ ọlọ́run wọ́n dúró wọ́n lọ́wọ́ tó ọ yìí bí a ti dúró wọn tí wọ́n náà bá lè dúró láì sí ìtọ́sẹ̀ ìwọ ní dáadáa yóò padà tẹ̀lé sí ọ̀nà. Tí a bá máa ń dàgbà pa ọ́ báyìí, tí wọ́n pè yàn ló kù rọ̀. Tó yẹ kí pé kò sí ìdájọ́ yẹn ń wá fáwọn èèyàn ní dáadáa lọ. Lẹ́nu tí ẹ máa tẹ̀ bọ̀, ẹ máa tó mọ̀, ẹ máa pè ìgbà míì. Tí wọ́n sì pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ní wéèrò. Tí wọ́n pẹ̀lẹ́ ní ọ̀làjú. Tí wọ́n pẹ̀lú ọkọ̀ sí ìdíje tí ànábì ọlọ́run olóko ti àdébí ní ọ̀rọ̀ àwọn ìṣòro mẹ́rin memang ilé ẹ̀ ìdí kèrè bí tí bá ní wọ́n tẹ̀sí à láyé lónìí yóò fi lè bá mi àwọn olóyè orang wà lórí ìpèsè fún náírà ọ̀dà àti ìyá títí ń pe àwọn èèyàn lórí kíni lórí ilé ẹ̀ bóyá tòkòtò náà ọ̀rọ̀ ìgbà á dàbò ọ̀dà ọlọ́run bá mọ́ sí àtẹ́lẹ́ ìlọ́pẹ́ wa tó bá ti pa ààrẹ mi ààrẹ wo ló ń fẹ́ lórí àtẹ́lẹ́ rẹ̀ ní o ààrẹ ìgbòsọ̀rọ̀ ẹ̀ tó sọ́dà tí lórí àtàn tí gbogbo kẹta tí lórí kàkà bá nígbà ìgbà yìí ọlọ́run bá mọ́ àbùwá ní tí ó dùn lọ́wọ́ ọ̀rọ̀ lọ́wọ́ kò wù. Àdéhùn àti àpò sọ́tà fẹ́ kó olóṣù bẹ́ẹ̀ ló lé bẹ́ẹ̀. Àdé yóò tó wà ní ìsọ̀rọ̀ sọ̀tà àyùbẹ̀ yóò tún. Wọ́n padà pàdé lẹ́nu rí bẹ́ẹ̀ àdéhùn yóò tó fi bá Ó ti di àrà, ó ti di ọmọ, èso ìyàmá ń fi yàrá. àtìlẹ́bí ọ̀nà ọba yìí ìwádìí àtìlẹ́bí ọ̀nà ọba yìí náà ọlọ́wọ́ ló wá sí àlọ́lá. gbogbo eléyìí ni ọlọ́wọ́ náà ló fún àwọn ìwà ọ̀hánẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ولقد قدمت الرسل من قبلك فصبروا على ما كذبوا وقولوا حتى أتاهم نصرنا لأن النبي محمد صلى الله عليه وسلم ìsẹ̀lẹ̀ àkọ́kọ́ tí wọ́n fi òkùnkọ̀ ní ọ̀rọ̀. ìsẹ̀lẹ̀ àkọ́kọ́ tí wọ́n fi dínà ọ̀fi dínà lẹ́yìn wọn àrùbẹ̀ ìtọ́jú bá ìdílé àbí níkà. wọ́n fi dínà àwọn èèyàn rẹ̀ ẹni wọ́n pa tí wọ́n tún pa tí nínú olùdó tó ṣe ìlú bọ́bá ní kó agbó wọ́n kó lò ó tó ti bẹ́ẹ̀ wọ́n tó lè pa wọn débi wọ́n lọ. ìlú ìṣẹ́jú bí àwọn ẹni tó bọ́bá ẹni tó dà lórí ẹ̀jú jùlọ wọ́n lè kó bẹ́ẹ̀ wọ́n bí àwọn sàárà ìwà lọ́la ẹni alẹ́ yìí wọ́n náà bá ní tí gbogbo ẹbí máa ń tẹ̀lé sí ọ ó ti tẹ̀lé sáwọn àtẹ́lẹ́ ìlú ọ̀ṣun. nínú ọmọ méjì tí a ní wọn kánlẹ̀ ọmọ bá àìsàn náà bí ẹyọ abẹ́rẹ́ lọ́gbẹ́ nìyẹn ẹyọ kan náà lẹ́yìn ọ̀rọ̀ oṣù mẹ́fà oṣù lọ́ba àti wọn kánlẹ̀ sọ̀rọ̀ àìsàn. kí ni tọ́pẹ́ tẹ̀lé sí ẹ̀dá náà ní tí ò lè rí àkóso yálà nínú àwọn àtẹ́bí ọlọ́run àti káwọn èèyàn tẹ́jọ́ ń pẹ̀lú. ìgbà ìbáwò dáadáa àìyẹ gbogbo àwọn àbíbáyé ọlọ́run padà sọ́dọ̀ ìrìnnà fáwọn olùdó yẹn ọlọ́run ọ̀sán àwọn ọ̀sára nìyẹn ṣe eré àtúntò yìí ṣe é pè wọ́n ní àkọ́kọ́ ṣe máa fi kọ́ parọ́ tí òun fi máa nípa pé yọ lọ pa ọlọ́run ọ̀ràn ẹgbẹ́ ọlọ́run sọ fún ẹgbẹ́ káwọn má ti rò gbà èyí táwọn bá lọ́wọ́ bàbá wọn. tí a tó fi ìsínà rẹ lérí ẹ̀ tí wọn fi lọ́rọ̀ tí lérí irọ́ náà pa ó ti tẹ̀lé táwọn olùwájú rẹ̀. Fàtọ́bàrò ṣùgbọ́n wọn ti wọn láti bára wọn kó lérí jẹ́wà. títí táwọn ìjọba ń wọn. lórí ọlọ́run wa ló dé wáyà ọ̀gá ti nà nílẹ̀ máa ti máa. Ọ̀sẹ̀lẹ̀ kan lórí bí ọ̀rọ̀ ọlọ́pàá rẹ̀. Ìsọ́nà wa ló wọ́n ti lọ́wọ́ lórí àbí ọlọ́run ọ̀rọ̀ lórí. Ọlọ́run yìí padà fún àlejò wọn máa ń bẹ̀ sọ́kọ́ láti sọ́là torí pé alẹ́ ní ti bá wọn tó síwájú rẹ̀. Bóòlù àwọn tó síwájú rẹ̀ ti lé òun àyà sọ́kọ̀ wọn àpò. Ó ti farajà, ó ti àti ọlọ́run wá sí. Wọ́n ti rí pé àyè ìgbà ní Màdínà, àyè ìgbà kọjá Màdínà. Ìgbà àyè tí ọlọ́run bá ti fún alẹ́ wọn máa fẹ́ sọ́kọ́ bá ti lọ́lá. Ní Màdínà, ẹni ọ̀sán náà káàkiri àyè lónìí. Nígbà tí àwọn àbẹ̀rẹ̀ wọn lọ láì ká lẹ́yìn tí ọlọ́run ti owó fún ànábì àwọn ẹgbẹ́ ìgbàlódé lọ. Káàná ló dé ìgbèkè ànábì lójú rẹ̀ lẹ́yìn rẹ̀ náà fẹ́ta rahman ti sájẹ́sì àwọn kẹlẹ̀ rí ní pé sábà pàtó níbi tọ́lé pẹ́ka ọ̀parí wọ́n ta gbogbo ipá láti lé ẹ̀sìn onígbà wọ́n fi sí náà lọ́dọ̀ ṣùgbọ́n ẹ̀sìn sáà yọ̀ọ̀ta mẹ́ka yọ̀ọ̀ta yìí kò sí lé mẹ́sìnà kò sí lé lẹ́wọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìlú ayé kọ́dà yóò tẹ́lẹ̀ ọ̀rọ̀ lẹ́rọ̀ pé mùsùlùmí wà ó ní mùsùlùmí wà. àwọn orílẹ̀-èdè táwọn burú ní ìgbókò díẹ̀ sí ní China, India, Russia àtàwọn ìlú pépé ìgbókò tẹ̀lé pé wọ́n kọjá táwọn yìí mùsùlùmí wà bẹ̀rẹ̀ ló fẹ́ gbàgbọ́ sí hajj yóò rí wọn sẹ́mọ̀ wípé àpẹẹrẹ mùsùlùmí tó wà nínú àwọn àdúgbò ẹ̀ táwọn àdúgbò ní ìbéèrè orúkọ ẹ̀ lé wọn náà bá ti sìn islam káàdì ẹ̀ kí ló fà á torí ọ̀nà wọn lè wọ́n dára mọ̀ bá ti ṣe láti fẹ́ ìmọ̀ àti ìmọ̀ wọn náà pẹ̀lú ìṣẹ́ àti àmì ìdàlá ẹ̀ àyùmáyé ọ̀rọ̀ àwọn àtẹ́jọ́ ọ̀rọ̀ àtàkùn ọ̀rọ̀ àtẹ́jọ́ ọ̀rọ̀ àmọ̀ ẹ̀ kò lè jẹ́ ìlú ni, yìí kò lè jẹ́ kí wọ́n lọ́wọ́ ní gbé ẹgbẹ́ tẹ̀lé yìí yóò padà kú o ni mùsùlùmí náà ti gbọ́dọ̀ wà èyí tí ó bà ní ló tẹ̀lé yìí yóò padà kú o yóò padà sí ìṣòro lára tí wọ́n máa ń lọ sórí ẹ̀mí ẹ̀ ti máa ń gbé ìbànújẹ́ wúyẹ́ nǹkan tí ń dún ọ̀rọ̀ lórí ẹ̀rù bí ètò òun náà ẹ̀yẹ àlàfo ọ̀rọ̀ ẹ̀ kò fẹ́ tọ́ba tí gbogbo ọjọ́ ayé ẹ̀rọ tọ́ba fi pàtúndẹ́ lẹ́nu tó ṣẹlẹ̀ sí ọ kò yí ìkàkà padà ní ọdún tó ṣẹlẹ̀ nítorí tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ṣùgbọ́n lẹ́bí ọmọ nìyàn ni ó bá ló lé ìwé ọ̀gbọ̀n bá tó lé ọ̀gá rẹ̀ yóò bá ní ọmọ nìyàn níwọ̀n bá yóò sì ṣe owó lórí ẹ̀sìn kò ní ronú nípa ìmọ̀ náà bá ti rọ́ ló ń gbẹ̀ bá tó ti sọ tó tẹ̀lé ilé èrò náà yẹn kò mú kankan kó bí kò tẹ̀lé yóò fún sáà kan ní ìjọba kò sí èdè nípa ilé ọlọ́ọ̀ra yóò fi ìsàlẹ̀ sí ẹ lórí ọ̀gẹ́ yóò fi ìgbà. Àlejò ọmọ àgbà ìsọ́kọ̀ ẹni lọ́la nígbà tí ó wà ní ìdílé lórí pé òfin tẹ́yà fi ní ìjàdàbọ̀ àbí ẹni tí ó wà nínú yàrá ta tẹ́tù ọtí nínú yàrá ń lọ́wọ́ àwọn tó ti rọ kiri ká wọ́n fẹ́ mú olóògùn àbí wọ́n mú láàyè gbogbo ọjọ́ yẹn ti fi máa ń mú yàn lójú àìwọ́ kí ló kù ṣùgbọ́n ìdí pé ọlọ́kùn ilé nìyí ṣùgbọ́n pẹ̀lú ìgbàgbọ́ pẹ̀lú ìfọkàntà ọlọ́run ọ̀sán láti àwọn ọ̀sán àdàbọ̀ ànábì wà ní orúkọ tí mo sọ yìí nígbà tí abúlé ń sọ pé àwọn ẹni yìí wọ́n ti wà lẹ́gbọ̀n náà sá wọ. èyí tó bá dúró tí mo sàlẹ̀ nínú wọn kò sí èdè nípa ilé yóò lè wá. ànábì sọ wọn láti sọ náà pẹ̀lú ìlà náà ìlà wọn àgbà. òbí kọ̀ jẹ bẹ́ẹ̀ kó àti wà nínú ìlà wà nínú ọlọ́ọ̀bá ti máa ń yọ ọ̀yàn ní òkèèrè rẹ̀ ọ́ lórí wọn kú rẹ̀ ọlọ́ọ̀yọ̀ àdídé àdé ọ̀dọ́ ọlọ́ọ̀bá tó lájú ara ní ìdílé ìdílé kèsè lórí pé ó ti àdébí ọ̀nà ní òkèèrè ó lọ ọlọ́ọ̀bá ti máa ń mọ́ ìyípadà báyìí lọ́lọ́ọ̀bá ti sọ pé mọ́lẹ́rọ̀ pé àwọn àdébí ọlọ́ọ̀bá ti sàlàyé mọ́ wọ̀kàlẹ́ ìdánimọ̀ bá a ti ṣe fáwọn ànábì ọlọ́run látara bẹ́ẹ̀ ti dúró máa ń ní àbáradà bẹ́ẹ̀ náà láti lè fún gbogbo ẹ lọ́wọ́ jẹ́ mọ́ ìbànújẹ́ lórí ìtàsẹ́lẹ̀ ikọ̀ kò mú kankan wá ju àbúrú mi lọ bẹ́ẹ̀ ni torí pé àwọn tọ́kọ̀ náà máa lọ ìyẹn ní ní àwọn onímọ̀ àwọn àmì ìlànà látara ẹ̀ tó ti èyí tí ọ̀sẹ̀ lẹ́yìnká nígbà tó bá kó la kò ní ojú ráàyè nígbà tó lọ́wọ́ bá yẹ padà kò ní ojú ráàyè tó kó ká sá àná kò ní ojú ráàyè láti ẹ̀jọ́ rẹ̀ lórí tí ó ti fi ìbànújẹ́ orí ti ká ní ìsàlẹ̀. bákan náà ni pé ìmọ̀ ní sílẹ̀ ní gbogbo ìgbà yálà nígbà tó lọ́wọ́ bá ti sẹ́yìn abẹ́ àti sẹ́yìn àwọn kọ́kà kọ́ kúrò gbàdọ́gba ti ń ṣe tọ́lọ́ òkè rọ ẹ lóṣù àti lóṣù ẹ ọ̀pá nǹkan ní ìgbẹ̀rọ náà ọ̀pọ̀ nǹkan ní èdè tó ń ké rọ o tó wá lọ tako sórí nǹkan náà tọ́ba ń tẹ̀lé ẹ ọlọ́run ń pẹ̀lú ẹ gbogbo orin tọ́ba ń rí àpò orin ẹ̀jẹ̀ ọlọ́run wá ti fi sórí ìrìn nínú ọ̀rọ̀ náà wọ́n ti tẹ̀lé lóṣù omi àìsíláyà àtẹ̀wọ̀n wọn ò ní dé ìgbàmà àwọn fún wa owó ọmọ títí tòmídàsí pé wọn kọ ní kọra yá lọ́wọ́ sí pé sáǹtì ọ̀gá dá ẹ̀kọ́ àní tó máa lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ yìí kéde sí abẹ́rẹ́ ọ̀lọ́dẹ ayé ìlànà owó wà ọmọ wà owó kaná wà ṣẹ́gbọ́n tí wọ́n máa ta orí ẹ̀kọ́ yẹn kò lè kú lórí ẹ̀ ó tẹ̀lé àdáwò orí yá sí ilé wá jẹ́ ọjọ́ òkúri àkùnrin àná tó máa ń tó ojú ọ̀sẹ̀ tó ọ̀sẹ̀ tó ń mo pè ọ́ òsì lẹ́yìn kẹ́lí pé mo mọ́ tẹ̀lé rẹ̀. tó wàlá àtàkùn mọ́ ni wà ló mú àkókò ẹ̀kọ́ ẹ má bu ẹgbẹ̀ta ẹ má bu ní ara ìrìnlẹ̀ ìlú àwọn kan wà láyé ṣùgbọ́n lóòrò gbàdúrà ọba ti ń pe ọlọ́run nìkan tó pe nǹkan bí ìgbẹ́ lọ́wọ́ ìkírun ìṣe ìtọ́nà ọba ọ̀rẹ́ owó ìdájọ́ olùsí àti ìtọ́nà ọba ọ̀rẹ́ ndc tó bá tẹ̀lé ẹgbẹ́ ìtàmùbá àtàlà ẹ̀ tọ́nà ọba wà nínú. ètò ọ̀fẹ́lẹ̀ ní ìgbésẹ̀ torí àìsíṣẹ́ ẹ̀kọ́ bí kò sí pé ó fẹ́ ti mú dáadáa ní àná lè mọ́ fún àlejò ìtọ́lá ìfọ̀sọ́lá nígbà tó wà nínú ewu tó ti pé ọ̀fẹ́ nìkan tó lè dà yìí àti ọlọ́run fẹ́rẹ́ àwọn àtàwọn ọmọ ogun rẹ̀ ó wà lẹ́yìn ó dò ó yẹ pé bá wọn lù ọ́ ń pa mọ́ ọ wà wọ́n ti rú. amédèjì olú kara wa kì í ṣe pé bọ́yá wọn tẹ̀lé sọ fún yín pé ah fẹ́rẹ́ àwọn àti súnmọ́ lọ́nà ìjà orí pé pàdánù náà ta ọ́ àlùfẹ́ wọn nígbà tó kara wọn àwọn ogun fẹ́rẹ́ àwọn àti wọ́n ti lẹ́yìn wọn wọ́n mú wa àná wọn wo sẹ́láwìn àtàwọn ọmọ ogun rẹ̀ kí ni àwọn àtàwọn ọmọ ọ̀sán sọ àwọn èèyàn mọ́ta ìlànà àwọn ìmọ̀ àlọ́ wọ́n tó ká bára òbí èdè àti kó sọ̀wọ́ àti ti ẹni ìbára tí wọ́n ká tọ́ra balẹ̀ tí wọ́n pa wá pọ̀ ra àti ká rọ́ọ̀dù ká pa wọn. àlejò ìmọ̀tọ̀ bẹ̀rẹ̀ kálà láìláì òwúrọ̀ yìí kí ló fà á torí pé ọ̀nà ọ̀rọ̀ wà fún mi gbogbo ipò yòówù ní ìmọ̀ wà kọ́ máa mọ̀ ní pé ọ̀nà ọ̀rọ̀ wà fún mi lọ́pọ̀lọpọ̀ tó lè wà sí àwọn ọmọ náà ṣùgbọ́n tó o bá ń pe ọlọ́run tó pe nǹkan ní ìdí àdàbò wà lọ́pọ̀lọpọ̀ tó bá ti ń pe ọlọ́run tó pe nǹkan ní ìdí àdàbò wà ẹ̀ńtọ́ náà bá ti wà pẹ̀lú ẹ̀rù yóò wà pẹ̀lú pẹ̀lú ọmọ àtọ́lọ́ omi lójú rẹ̀. ẹ̀sìn mùsùlùmí tó ní kọ́sẹ̀lẹ̀ sí dáadáa yóò wà lẹ́yìn. bákan náà lára tí mo máa ń lọ omi rẹ̀ ní kọ́sẹ̀lẹ̀ yìí dáadáa ló ń bẹ̀rẹ̀ mọ́ wa. ìwọ náà ronú àwọn ìpínlẹ̀ ayé ẹ̀ tó ti di. àyẹ̀wò yìí làwọn náà rí sẹ́lómi ọ̀fẹ́ ti kọ́ọ̀tù dáa tó lè pé pẹ̀lú òfin tàbí ìlejì kọ́ọ̀tù ní ìlú tẹ̀lé ní ìgbà tó ṣé wàá máa sọ ààrẹ ìwé kọ́ọ̀tù tó fẹ́ ṣẹ̀dá ẹ̀rọ bá ṣe ìtò ọ̀rọ̀ rí lónìí ní ìwé máa ṣe. gbogbo ẹ̀ kọ̀ọ̀kan wa náà lórí wà lójú owó ẹ̀kú bá àti olómọ bẹ́ẹ̀. wọ́n kàn ní kúló ní nínú tẹ̀lé ayé tó ṣe pé ọ̀tọ̀ ní lóhùn ojú sùn sínú ọ̀rẹ́ ó ti máa bàjẹ́ pé á ìtẹ̀lé ìdí òòrùn màdé pé tí nǹkan ní ìbátẹ̀lẹ̀ inú tiẹ̀ ló ń lò pé àti ọlọ́pàá ẹ̀ sọ̀rọ̀ àpèjì mi bẹ́ẹ̀ kọ́ òṣèlè tí bá lè ronú yọmọ ìdìbò òṣèlè mọ̀ yóò sì gbé ìbátẹ̀lẹ̀ ó sì jẹ́ pẹ́ kéésì àwọn ọ̀rọ̀ gbàgbọ́ tí ìbá ń sọ sẹ́yìn nígbà tí ń sọ jáde nígbà bá a ní ẹ̀sìn máa kò ní irú ẹ̀ nígbà ọwọ́ àti ìgbésẹ̀ ìgbésẹ̀ ní pé ìgbésẹ̀ ìṣà tó gbèrà àyè rẹ̀ ó ti wáyé kí lọ́nà àbáyọ ọ̀nà àbáyọ lọ́wọ́ àwọn olóṣì ọ̀wá ní ìjẹwọ̀ ìdá àwọn tó bá tó lólùfẹ́ ìtọ́jú onílà káyì torí kẹ́lẹ́ omi ìdè ní bẹ̀rẹ̀ ìgbàgbé ìtò ńlá káyì ẹni tí ò nílà káyì lẹ́nu tó ní bẹ̀rẹ̀ torí pé a ah, ìjọba tó bá ti bẹ̀rẹ̀ gbogbo àwọn tó rí náà náà náà yóò wá mú ọ lọ lẹ́lẹ́kọ yóò ọ lọ lórí òkè eléyìí wọn ó ti bẹ̀rẹ̀ ní ayé ṣùgbọ́n kò sí láàkàyè oríṣiríṣi tí láàkàyè bá wà fún yóò tó ní nílé sọ lórí mú látara

Thank you.